bí ẹ bá pè mí ní adé orí ọ̀kín ń jẹ yín nítorí pé gbogbo wa ni a mọ̀ pé kò jọ ti ẹyẹkẹyẹ èyí ni ìròyìn tí ó ń dé sí etí gbọ̀yìn láti iléeṣẹ́ campus radar funab ninety nine dot no frequency síwájú orúkọ mi ni rabiu karimat ọláyẹmí ọmọ yín àbúrò yín ẹ kálẹ́ o ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ wa kí a tó máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn ẹ kókó tó wà nínú àwọn ìròyìn náà. Ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ẹni fọ́nmù lórí ìpinnu aṣòfin àpapọ̀ láti máa gba owó ìfẹ̀yìntì àgbàdọjọ́ ikú. Ó yá ká wá máa gbéra wa tàbáyé lọ sí gbogbo ìgboro ìlú Ìbàdàn, ìròyìn èyí ló ń bèèrè wípé níbo ni Ọbásanjọ́ Atóyèbí, afurasí ọlọ́pàá tó pa OPC ní Ìbàdàn, ibo ni ó wà? Àwọn wo ló ń bèèrè ìbéèrè yìí? Ẹ jẹ́ ká pàdé nínú kùnkùndùn ìròyìn. Ìròyìn èyí ni ó ṣẹlẹ̀ ní ìlú Ondo, tí ọmọdébìnrin kan tí a mọ̀ sí Mary Donje tí ó ní àfẹ́sọ́nà òun ti sálọ tí ó sì ku òun nìkan ní oko igbó. Ẹ jẹ́ ká wá nǹkan fìdílé nítorí pé a máa bọ́ sí agbami àwọn ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìròyìn àkọ́kọ́ tí ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ẹni fọ́nmù lórí ìpinnu aṣòfin àpapọ̀ láti máa gba owó ìfẹ̀yìntì àgbàdọ́jọ́ ikú ọ̀rọ̀ pọ̀ tó ń ti ẹnu àwọn èèyàn bọ̀ ní nàìjíríà báyìí lẹ́yìn tí àwọn aṣòfin àpapọ̀ fi òfin owó ìfẹ̀yìntì àgbàdọ́jọ́ ikú kún àtúntò ìwé òfin nàìjíríà tí wọ́n ń ṣe lọ́wọ́ àwọn tí yóò máa lẹ́tọ̀ọ́ sí owó ìfẹ̀yìntì àgbàdọ́jọ́ ikú náà ni àwọn alákòóso ilé aṣòfin àpapọ̀ méjèèjì àtàwọn igbákejì wọn bí abala àtúnṣe ìwé òfin nàìjíríà ti ọdún 1999 yìí bá lè rú la níwájú àwọn asòfin ilé a jẹ́ wípé láti orí ààrẹ ilé asòfin àgbà sẹ́nitọ́ ahmad lawan olórí ilé asòfin sojú ọ̀nàrẹ́bù fẹ́mi gbàjàbíàmílà àtàwọn igbákejì wọn náà ni yóò lẹ́tọ̀ọ́ sí owó ìfẹ̀yìntì àgbàdọ́jọ́ ikú yìí ìròyìn tí ó ń béèrè pé níbo ni ọbásanjọ́ atóyèbí afurasí ọlọ́pàá tó pa OPC ní Ìbàdàn wà àwọn ọmọ ẹgbẹ́ OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń ké sí ìjọba ìpínlẹ̀ náà pẹ̀lú àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá láti ṣàwárí ọlọ́pàá kan tó yìnbọn pa olórí àwọn ọlọ́dẹ kan ní ìlú Ìbàdàn alága àwọn ọmọ ẹgbẹ́ OPC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ alàgbà Rotimi Olúmọ ṣàlàyé fún BBC pé ṣàlàyé fún àwọn àjọ akọ̀ròyìn pé àwọn àwọn bi àwọn aláṣẹ tó yẹ kó gbé ìgbésẹ̀ tó tọ́ láti dáhùn ìbéèrè wọn. ìròyìn náà pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n ẹ lè kà á nínú àwọn nínú àwọn ìwé ìròyìn káàkiri orílẹ̀-èdè nàìjíríà nítorí ìjọba àkókò ìròyìn kẹta ni ó ní Mary Donje tí ó ní àfẹ́sọ́nà òun ti sá lọ tí ó sì kó òun nìkan nídìí oko igbó Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí bẹ́ẹ̀ sì ni kò sí ohun tí ìfẹ́ kò lè gbà lọ́wọ́ ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí pẹ̀lú obìnrin kan tí í ṣe ẹni ọdún mọ́kànlélọ́gbọ̀n Mary Dungey tí ìfẹ́ àfẹ́jù sọ di afurasí ọ̀daràn obìnrin náà tí kò parí ìwé mẹ́fà tó fi pa ilé ẹ̀kọ́ tì ní ọwọ́ àwọn amúṣẹ́yà àjọ NDLEA tó ń gbógun ti gbígbé oògùn olóró tẹ̀ lásìkò iṣẹ́ tí wọ́n ń ṣe lọ sáwọn oko ọ̀gbìn igbó nípínlẹ̀ Ondo yorùbá ní tí kò bá sí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kì í déédé ṣẹ̀ obìnrin náà sì ló ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ohun tó sún dé ibi tí wọ́n bá ọ̀hún nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá Mary lẹ́nu wò ó ní àgùntàn tó ń bájá rìn gbọ́dọ̀ jẹ ìgbẹ́ ní ọ̀rọ̀ òun ọ̀rọ̀ ìfẹ́ ló sì gbé dé ohun ló sì gbé òun dé oko ọ̀gbìn kùkúyè ó ṣàlàyé pé ọ̀rẹ́ ọkùnrin òun Henry Daniel ló fa ojú òun mọ́ra sí ìdí okòwò ọ̀gbìn igbó nípínlẹ̀ Ondo obìnrin náà sọ pé Daniel yìí ló ṣèlérí fún òun pé èrè tí àwọn èrè tí àwọn bá rí nídìí ọ̀gbìn gbaná náà ni àwọn yóò fi ṣe ayẹyẹ ìgbéyàwó wọn tọkọ-tìyàwó àfẹ́sọ́nà náà ló sì bọ́ sọ́wọ́ ìsìnkú àwọn NDLEA lásìkò tí òṣìṣẹ́ NDLEA bá wọn ní àlejò nínú oko ọ̀gbìn igbó wọn. èyí ni òpin ìròyìn láwọlé sùn láti iléeṣẹ́ campus radar funab ní báyìí àwọn ò máa tẹ̀síwájú nítorí pé omi ò ṣe ta ní kókó bẹ́ẹ̀ ni atẹ́gùn ò ṣe dìmú ọmọnìyàn ní jẹ́ aníbíire ọlọ́run ọba mi ò rebi kankan lẹ́ẹ̀kan sí orúkọ mi ní rabiu karimat ọláyẹmí ẹ má gbàgbé kí ẹ tẹ̀lé wa ní gbogbo ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo ìtàkùn àgbáyé facebook whatsapp twitter àti instagram títìgbà tí a máa ní àǹfààní àti pàdé ó di ó dàárọ̀ o.